ìṣẹ̀lẹ̀ tí kò kí máa ń ní òpin àmọ́ bá a bá ṣe lóńgbà tó wà yẹn ẹ òun kankan ló ṣe kíni ló ṣe kókó tó ṣe pàtàkì ọdún twenty twenty two ó ti ṣe kíni ó ti rè bí àná ó ti rè wàlẹ̀ àṣà bẹ́ẹ̀ ni ó ti kásẹ̀ ńlẹ̀ lóní wẹ́rẹ́díwẹ́rẹ́ tí kalẹ̀ bó ṣe dé náà ló ṣe ń lọ yẹn ìdí nìyí tá a fi wò lórí Orísun tẹlifíṣàn wípé ká tiẹ̀ bọ́ síta ká ṣe kíni ká gbé gbogbo bọ́dì wa àti gbogbo sóò wa ká bọ́ sójú pópó ká lọ bèèrè lọ́wọ́ àwọn ènìyàn ìpinnu wọn tí wọ́n ní fún ọdún 2023 àti wípé kí làwọn ìwà tí pé wọ́n ń wù tẹ́lẹ̀ tó wù wọ́n láti ṣe kíni láti yí padà ní ọdún 2023 bó ṣe ń wọlé lọ́wọ́ yìí ẹ̀yin náà ti mọ bébí yín bó máa ṣe Orísun TV ni lójú pópó òun la dẹ̀ wà ẹ máa bá wa ká lọ. Adeboye, ṣé Adeboye ẹ tan mọ́ Adeboye, my father, my father. Ah, my father, my, my father, father said. My father said. This year will be, the new year will be a better year for ah, you. Ah, amen. ó ti tán fádà ò sọ anything mọ́ ó dáa ẹ àwọn mọ́mì tó wà lọ́dọ̀ ti tèmi ẹ mọ̀ pé fádà ló ń bẹ̀ yín sọ̀rọ̀ bọ̀ mọ́mì ló ń bẹ̀ mí sọ̀rọ̀ bíbá yìí wọ́n ní kí n béèrè lọ́wọ́ yín pé kí ni àwọn ìpinnu yín fún ọdún twenty twenty three tó ranjú mọ́ wa táwa náà ranjú mọ́ yìí. ìpinnu yín fún ọdún twenty twenty three ni pé Ah, mo ní àwọn ohun tí mo fẹ́ ṣe tí mo sì mọ̀ pé lọ́dún yẹn mo gbọ́dọ̀ lè ṣe kí n ṣe yanjú bẹ́ẹ̀ ni. Hmm, ọlọ́run á fún yín ṣe àmín. tó ti dé twenty three la lè sọ pé nǹkan báyìí la fẹ́ we might be saying it now but this is what we want but tọ́lọ́n bá sọ pé kò sọ náà bẹ́ẹ̀ kí la fẹ́ ṣe kó sí kọ́ta fẹ́ ṣe sí so yeah rúrò ní tènìyàn ṣe ní tọ́lọ́n. mo ti jẹ́ tùjù ní twenty twenty two so àwọn èèyàn kọ́ lè máa ẹ́ńtà mi bó ṣe wù wọ́n so ní twenty twenty three ní ìmọ̀ arẹ́rìn díẹ̀ màlejò díẹ̀. bẹ́ẹ̀ni ọmọlúàbí díẹ̀ ti gbòòrò ṣe kí ni. ti gbòòrò díẹ̀ so wọ́n lè mọ̀ kó wà ńlẹ̀. mọ́mí kí ni àwọn ìpinnu yín fún ọdún twenty twenty three tó ń wọlé bọ̀ yìí. gbogbo ti ń jẹ tọlọ́run mo ní ìgbàgbọ́ nínú ọlọ́run pé twenty twenty three á dára fún wa. àmì àmì. dam gbogbo òkò lọ orílẹ̀-èdè yìí ọlọ́run á dà padà. àmì o àmì àkọ àmì jésù àmì jésù àmì àdúrà wa dẹ̀ gbà láṣẹ ìtura. tábà sí mọ́dún twenty twenty three nǹkan nǹkan ayọ̀ nǹkan mèremère èmi náà fẹ́ bá wọn kọ́lé mo fẹ́ bá wọn ní nǹkan tó dáa kí dẹ̀ di èèyàn gidi ní àwùjọ. kí twenty twenty three yẹn kó wá dáa ju twenty twenty two lọ ká rí nǹkan ayọ̀ tó pọ̀ ṣe ní twenty twenty three lágbára ọlọ́ ṣe é ṣàárẹ̀. nǹkan tí mo fẹ́ ṣe ní twenty twenty three yẹn mo fẹ́ súnmọ́ ọlọ́run kí n má máa lọ sí club mọ́ I want to give my life to God kí n máa lọ sí fellowship kí n dẹ̀ máa sin ọlọ́run kó sàn wá sáyọ̀ kó dẹ̀ sàn wá fún gbogbo nǹkan tá a fẹ́ láti ọkàn wa lágbára ọlọ́run. ìnira tá a là kọjá ní ọdún yìí kò dáa ṣùgbọ́n kọ́lọ́run kó tù wá lára ní ọdún tó ń bọ̀ ju tàtẹ̀yìnwá lọ kó dẹ̀ ṣàánú fún wa. Àmín àwọn ìwà yìí bóyá ìwà àṣìná dára kóbìnrin oyè yín hmm, everything skẹ̀tì ojú yín kò mọ̀ ń lọ bóyá àwọn ìwà yẹn ló wà lọ́wọ́ yín tẹ̀ pé tí ten twenty three ṣe ń dé yìí o I want to stop them irú àwọn ìwà wo ló wà lọ́wọ́ yín ẹ jẹ́ ká mọ̀ tẹ́ fẹ́ stop ten twenty. mo really appreciate ìbéèrè tẹ́ béèrè gẹ́gẹ́ bí bọ̀dà Samson bíbélì. bẹ́ẹ̀ orúkọ mi ni Samson adẹ̀mọ́ tó ṣe bọ̀dà Samson yẹn léṣe mo rí i pé mo jogún kínní yẹn lọ bọ̀dà Samson bọ̀ mo fẹ́ kọ́ lẹ́ẹ̀ twenty twenty three mi ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ. láti ẹnu yín ṣé ti elétò àìlétò àfòyín ṣe. àmì Jésù. ẹ kí wọ́n làwọn wà dé pé ẹ wù ní twenty twenty two ẹ wá wò pé à ìwà yóò mi ò fẹ́ gbé wọ twenty twenty three mo ní láti yí padà. ṣé mo gbọ́dọ̀ sọ lórí afẹ́fẹ́ ni? oṣù mo máa mọ ọtí díẹ̀. <laughs> ló ṣe sá. lẹ́yìn kan máa sọ pé àìmí mo pé jù ìrọ̀lẹ́ pa torí pa kì í sọ lọ́hùn jésù kristi kan sọ pé ẹni ire kan kò sí bí ó ṣe bàbá òun ti ń bẹ lókè ọ̀run ọlọ́run gbogbo ibi tí kùdìẹ̀kùdìẹ̀ bá wà láyé wa kọ́lọ́run bá wa mú kúrò bẹ́ẹ̀ ni jàre àbúrò. ibi pé kó fi chóòkì ẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. ẹ ṣe gan ni sá. twenty twenty three yìí no no no no no i'm gonna rọwọ́ mú i'm gonna rí tèmi ṣe i'm gonna this i'm gonna that. ó ní kókó ìyá ṣáà sọ tó lè kí aládùúrà tẹ́lẹ̀ mi gan náà ti rẹ́dí àwa náà ti rẹ́dí gbogbo akọ́tọ́kọ́tọ́ la máa rí tiwa ṣe nínú ọdún twenty twenty three gbogbo akọ́tọ́kọ́tọ́ la máa rọ́wọ́ mú nǹkan tá a dẹ̀ ń fọkàn wa dáníyàn yẹn hàn hmm, pa afẹ́ kó ṣẹlẹ̀ lọ́dún twenty twenty three Elédùmarè abáwa ṣe kíni abáwa ṣe àmẹ́sìn àrọ́wọ́ mú àrígbàlò gbogbo adé ṣe kíni gbogbo ẹ̀ máa set fún wa lọ́dún twenty twenty three ẹ̀yin tèmi nílé títí dọjọ́ mi tá tí máa ṣe kíni tá a máa máa pàdé lójú pópó Orísun TV òun ni ká ẹ máa wò ẹ má ṣe kíni ẹ má lọ yí kó ń bẹ ẹ má try ẹ èmi dẹ̀ ní bébí yẹn náà ni ọ̀pọ̀lẹ́ngà yìí tó ṣe kiri tó ṣá fúráfúrá fẹ́yìn fún mi kí adé tí gbogbo ènìyàn mọ̀ sí omidan ọ̀rọ̀ ó dàbọ̀.